إن الحمد لله نحمده ونستغفره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد ẹ̀yin arúsìn ọlọ́run adúgbò fún olúwọba tó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé ní jimá tòní eléyìí tá a kí lónìí náà ọlọ́nkọ́ gba lẹ́sìn fún wa kó já sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti lórí ìsìláàmù náà àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ kó bá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anábì àti àwọn sọ̀hábì anábì sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé súnà nẹ́bì náà tí ó fi dijọ́ àlìkìyàmà olùwàmọ́sà ka ẹnì kọ̀ọ̀kan wa náà kunu àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ àmín. gbogbo mùsùlùmí bó tilẹ̀ wù kí ìsìláàmù yẹn pẹ́ àbíkọ́ ṣẹ̀ṣẹ̀ tó gbogbo wa la mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kírun ó gbọ́dọ̀ àṣùwà mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ṣàlùwà látàn yìí wọ́n láwọn nǹkan kan bẹ tí máa já àlùwàlá nawaqidul wudu gbogbo eléyìí kò gbọ́dọ̀ sókun sí mùsùlùmí kankan kó mọ̀ pé a kí n tó nírun mo gbọ́dọ̀ lálùwàlá bí n bá ti ṣàlùwàlá àwọn nǹkan kan báyìí ení èjì ẹ̀ta ẹ̀rin bí n bá ti ṣe àlùwàlá mi já ó di dandan kí n tún tún àlùwàlá mi ṣe gbogbo eléyìí la mọ̀ àmọ́ ǹjẹ́ a mọ̀ pé bálùwàlá tí já téèyàn gbọ́dọ̀ tún ṣe yìí ǹjẹ́ nìkọ̀ọ̀kan wá mọ̀ pé ìsìláàmù náà máa já tí wọ́n bí yàn mùsùlùmí ìsìláàmù rẹ̀ sì ti já bí àlùwàlá tó já eléyìí ni ń ta fẹ́ pàkíyèsí wá sí ní kútúbà jímà lónìí ما هي نواقض الإسلام وما هي نواقض الإيمان فكما ينتقض الوضوء فإن الإيمان ينتقض يا معشر المسلمين gẹ́gẹ́ bí àpèjúwe tí mo fún wa ní gẹ́gẹ́ bí èèyàn ti mọ̀ pé a mọ lálùwàlá lóòótọ́ kìí ṣe pé ń ṣàlùwàlá àmọ́ mo ti sọ àlùwàlá mi bàjẹ́ ń gbọ́dọ̀ kí wọn àfi kí n lọ tún mi ṣe mọ́tọ̀ àìlálu àlámọ́ o àfi kí n lọ tún mi ṣe kí n tó nírun ǹjẹ́ a mọ̀ pé ìsìláàmù náà máa já àbẹ́yàn kan máa ru ó kọ́ kí pé a nù ìsìláàmù wọn bí mi sí ó sì ti ṣe ti já ìsìláàmù bí àlùwàlá tó já bí ọba tún mi ṣe kò ní ìsìláàmù máa ẹ̀dàkùn ẹja gbọ́ ẹja gbọ́ àpèjúwe yìí kó yé wa délẹ̀ bẹ́yàn bá jẹ́ mùsùlùmí àfi kọ́ sá fún àwọn nǹkan tí máa já ìsìláàmù bí ìgbà tí nǹkan ń jálù àlá lórí pé bọ́ bá ti já àfi kó tún mú o ọlọ́nkọ́ mọ́jẹ́ ìsìláàmù ẹ̀mí àtẹ̀yìn ọjà gbogbo ẹni tí ẹ sì ti já ọlọ́njẹ́ orí iṣó padà torí pé bẹ́ẹ̀ yẹn bá gbèrú eléyìí lọ bọ́lọ́n bẹ́ẹ̀ kò sí nǹkan kan lẹ́ o bí ẹni tí àlùwàlá rẹ̀ já tí wọ́n ń kírun ni o ọlọ́run kọ́ mọ́sá sọ wa ń bẹ̀. awwalu naqidin min nawaqidil islam ash-shirku billahi azza wa jalla ẹ̀rọ kọ̀ọ̀kan tí máa já ìsìláàmù bí ìgbà tí ìṣó àtìtọ́ já àlùwàlá. òun ni kéèyàn da nǹkan kan pọ̀ mọ́ lọ́hùn tá à ń pè lẹ́bọ. àṣírùkù fi rububiyyatihi àwọn ṣírùkù fi uluhiyyatihi àwọn fi asma'ihi wa sifatihi azza wa ẹ̀yàn máa yá mi mùsùlùmí gbogbo ẹni wọ́n bí mùsùlùmí tí ń kírun tí ń gbáwẹ̀ tó bá ti da nǹkan ìsìláàmù rẹ̀ já o àfi kó tún so o àfi kí wọ́n tún rẹ̀ wẹ̀ bí òrí èèyàn wẹ̀ èèyàn túnra èèyàn wẹ̀ sínú ìsìláàmù yóò tún kálímà ṣàhádà wípé aṣáájú aláìláha wa anna muhammadan rasulullah ìgbà wọn ló tó lálù alámi o káwa wọ gbèsè ayé tá à ń gbé lónìí ọlọ́lọ́mọ yé ìgbà tẹ́lómi ti já ìsìláàmù rẹ̀ pẹ̀lú ìdáǹkan pọ̀ mọ́lọ́ ọlọ́run ò sì fi bò obìnrin anábìwá Muhammad sallallahu alayhi wa sallam olúwa ní ká anábì ó jíṣẹ́ fèmí àtẹ̀yìn ó sì jíṣẹ́ olúwa ní la in ashrakta la yahbatanna amaluk ọlọ́run ní wa anábì mo kìlọ̀ fún ọ sallallahu alayhi wa sallam bọ́lọ̀ bá ń kìlọ̀ fún anábì kí n tèmi àtiwọ́. t'alawa wa ọlọ́run dájú ọ̀rọ̀ ka nẹ́bi rẹ̀ tó fẹ́ràn jù pé la in ashrafta kọ́dà bí wà nẹ́bi náà bá pa nǹkan mí pọ̀ mímí ọlọ́run la yahbatanna amaluka gbogbo ètò tí ń ṣe bọ̀ látẹ̀yìn ni ọbàjẹ́ o ọjà o ọ̀jẹ́ mùsùlùmí má ìtumọ̀ ẹ̀nu ọlọ́kọ́mọ́sá sọ wa ń bẹ̀ ọlọ́run mọ̀ pé léyìí ò ní tọwọ́ ànẹ́bì bọ́ kò ní tọwọ́ rẹ̀ wáyé àmọ́ fẹ́ kí mi àtẹ̀yìn káwòye sí ká máa ń tà ń ṣe bọ́lọ̀mbà lè darú ojú ọ̀rọ̀ báyìí kọ ànábì sallallahu alaihi wasallam àjẹ́kẹ́ ọ̀sẹ́ ni ó bọ́m̀bẹ̀ mẹ́mí àti wọ́n àbí ká múra lákùn mọ́ pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà téèyàn fi pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run a máa pèjúwe wa kọ́mọ́dà bí àlá bí a ń ẹsẹ̀ bọ́ nílé wa àlóró àìgbégùn ẹ̀rí gbogbo àwọn èyí ń ná ògidì pàǹkan pọ̀ mọ́lọ́ ní o àmọ́ àwọn èyí ń kílíà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́mọ̀ àwọn míì ti ń bẹ lónìí míì ti ń bá yín sọ̀rọ̀ yín náà àwọn ìmọ̀ o ó kí jimá tẹ́ lónìí wọn ó gbé gún lọ́la ń bẹ láwọn ẹ̀lẹ́ Yorùbá mi dì sìn bẹ́ẹ̀ bá sí aṣọ lórí ọ̀pọ̀lọpọ̀ eégún Yorùbá Bàdámẹ́sì Yéṣùfù ní ń bẹ́ẹ̀ bá sì sọ lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ̀ nílẹ̀ Yorùbá Abdullahi Salimanu orúkọ tí wọ́n ń jẹ́nu o mo ní gbogbo orú àwọn wọ̀nyí ẹbọ tààrà ni pẹ̀lú ìjọ tí yẹn bá ti dán wò ìsìláàmù rẹ̀ já ọlọ́nkọ́ sọ wa ń bẹ̀ o àmẹ́rẹ́ ìta fẹ́ emphasize ní jẹ́mà tòní òun lè dọ́pọ̀lọpọ̀ ọmọ tóun náà sì já ìsìláàmù torí rẹ̀ bọ́ ni àṣírkù fi rububiyyati Allahi azza wa jal ìmọ̀ pàǹkan mi pọ̀ mọ́ Ọlọ́hun látàrí ìjẹ́ ọlọ́run tọ́lọ́run ń jẹ́ ar-rububiyyah kí ni ń jẹ́ ìjẹ́ ọlọ́run ìyẹn ni pé ọlọ́run láwọn nǹkan kan bẹ èmi nìkan mo lè ṣe ẹ gbọ́dọ̀ fi ròyìn ẹlòmíì ní ti ń jẹ́ rububiyyah ọlọ́run o ọlọ́run láwọn nǹkan kan bẹ èmi nìkan mo ní. níjọ́ tẹ́ ẹ bá ti ń gbérù nǹkan yìí tẹ́ ẹ tó ń fi ròyìn ẹ̀dá míì ẹ pa ẹ̀dá yìí pọ̀ mímí ọlọ́run èmi lára ń tí ọlọ́run lóun nìkan lòun ní tí ó sì sọ bá a kà dípò tí ó kò ló muhammad sallallahu alayhi wa sallam. ànábì náà sì jíṣẹ́ fẹ́ mi àti wọ́ qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah qul ọlọ́niwà ànábì sọ fún wọn la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́nilá tó kéde lẹ̀ man fi samawati àtàwọn tí ń ẹnìkan ọmọ tí ó tẹlẹ lọ́la èmi mọ̀ mọ́ ilọ̀lọ́ ọlọ́run láfi èmi ọlọ́run ẹ̀dàkùn náà nà téèyàn fi pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn tí í já ìsìláàmù bí sọ àtìtọ́ tí í jálù àlá òun ni kẹ́nìkan dóńdó pé ẹ wá béèrè bó la yẹ yín ó ti rí lọ́la ìrìn àjò tẹ́ fẹ́ lọ yìí èmi ní sọ fún yín ọ̀nà dáa bí ọ̀dá ọlọ́run lẹ́nìkan ọgbọ́dọ̀ dán wò gbogbo kíni ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ní ẹ̀fìtì sọ́dọ̀ èmi ọlọ́run torí náà ẹ dákun nínú àwọn ọ̀nà pàǹkan pọ̀ mọ́lọ́run tọ́lọ́run ọ̀gbà tó lè já ìsìláàmù yàn bálùwà láti já òun ni kéèyàn máa bọ́lọ́run du fa kọ́ máa ṣe fanfa pẹ̀lú ọlọ́run pẹ̀lú ìròyìn tọ́lọ́run lòun nìkan lòun ni ọlọ́run ní illallah ẹ̀mí ọlọ́run nìkan ẹ̀mẹyẹ ọ̀nà à ń yẹsẹ́ wò ẹ̀mẹyẹ ọ̀nà tó pín sí láwùjọ mùsùlùmí lónìí olómi ń bẹ láti ẹ̀wá sọ àwọn oníyẹ̀pẹ̀ àbí láti sọ àwọn oníìsáábì kọ́dọ̀ ń tẹ̀sùbá gbogbo òsínú nànà ọlọ́run kò sì sínú tá nẹ́bí fi jíṣẹ́ sallallahu alaihi wa sallam ẹ dákun ẹja mọ ọ̀ràn gidi ọ̀ràn ọ̀ràn ọ̀ràn ńláńlá ni ọlọ́run níṣẹ́ gbogbo ńtọ́ pamọ́ ẹnìkan ọ̀gbọ́dọ̀ kó ń ma o ẹnìkan ọ̀gbọ́dọ̀ kílíìmù rẹ̀ illallah àyàfi mi ọlọ́run nìkan èyí ń tẹni tí ń kílíìmù ẹ̀ ìwọ́tọ̀ ńlọ bá wọn kọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man ata kahinan aw arrafan wa sa'alahu fasaddaqahu bima yaqul. وقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم Ànábì lẹ́ni tí ọba lọ bẹ́ nìkan pé ẹ̀dàkùn ẹbá yẹ̀wò sọ́nà dá ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí tí ráwò èmi rẹ̀ bára wọn mú ẹ̀dàkùn wọn pè mí ní interview bí kan ṣe ń lọ gbogbo orú ọ̀nà tí èèyàn bá ń lọ báyàn ẹni ó ju èmi àti wọ́n ní sọ̀rọ̀ òun là nẹ́bù wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní gbogbo ẹni ọba lọ bẹ́ nìkan bí ọba òun yẹ̀ wò bó ní kíní kan ó ti rí ànábì ní bọ́ ọba gbà pé bó ti wí òun ó ní ọ̀dà ìwọ náà sì jókòó gá ah, àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run ti ní ọ̀sán mẹ́ ànábì ní bọ́ ọba wí bẹ́ẹ̀ faqad kafara bima unzila Muhammad sallallahu alaihi wasallam ànábì ń fi rí mi ànábì sí ọ ó ti ṣe kèfèrí torí ntọ́lọ̀nfẹ́rẹ́ ní ànábì sí ọdún pé la ya'lamul ghaiba illa Allah ẹnìkan ní màá tí ó ṣẹlẹ̀ àfọlọ́n ànábì lẹ́ni ọba wa lọ bárù wọn òun náà lọ bá wò pé ẹja gbọ́n tí bàbá yóò wíwò ń bẹ láwùjọ lónìí náà òun náà mà ọ lọ wò ní pé ẹja gbọ́ ebi aláwọn máa tí ó ṣẹlẹ̀ ànábì ní lílọ báyẹ̀ ń wò lásán lam tuqbal lahu salatun arba'ina yawma ọ máa kírun for forty days fógójì ọjọ́ ọlọ́run nígbà ó sì gbọ́dọ̀ mọ́kì ẹ dákun mélòó la mọ̀ tó ọlọ́run gbà tó máa tún fi ìrun ogójì ọjọ́ ṣe sàárà bẹ́ẹ̀ bó ti rí lànàbí wí ni ordinary lè ọlọ́ọ̀báyàn àáfàá ló pé ni babaláwo ni ọlọ́sàn yìí ni torí bí ó burú dé lónìí àwọn èèyàn ń fún wa ń ròyìn páwọn ń ká ọmọ mùsùlùmí má lé ọlọ́sàn yìí inna lillahi wa inna ilayhi raji'un ẹnìkan wàá mú wọ ọdà làákà rẹ kodò kpó ìwà ń tẹ bèbí fún ọ pé yíyan yíyan hẹ ọya ẹsọ ń tẹ fẹ́ níbi tẹ lọ yóò da wọ́n náà sì gbà ọba gbà nu kó àti o. ọ̀tí wá gbà náà ní lọ́wọ́ ló bọ́bọ́ wá ṣe pé bí tí èèyàn ti ń kéhùn lọ́wọ́ tọ́lọ́wọ́ ọ̀gbá yìí ní kú bá dé fọ́kínú òwú fọ́lọ́run àbíkọ̀ pọ́síbù kó kú láàrin fọ́tí dé sí ní kí ní òwú fọ́lọ́run ẹ̀dàkùn ẹja mọ́ tá à ń ṣe o bọ́lọ́n bá ṣàánú rẹ lẹ́yìn fọ́tí dé sọ wà ń suspension wọn àtó sí kádàrá wọn àti ìwé fún wọn àmọ́ gbàrún rẹ àmọ́ bí wọn ọ̀bá gbà á tó pé nu fọ́tí dé sí lọ́lọ́ gbọ́ lọ́run kí lọ fẹ́ wí torí gbogbo ń tà fi ń ṣe yìí tàṣàbùnàwó hayina ẹ̀yin lẹ́rù kọ́rọ̀rùn o kọ́rọ̀rùn o ọlọ́run ọ̀fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú kéèyàn máa bá ọlọ́run du ntọ́lọ́run fi ń jẹ ọlọ́run ẹ̀rín nu aṣ-ṣirku fi rububiyyatillahi azza wa jalla nínú àwọn ọ̀nà tó lè já ìsìláàmù yàn báluwà láti máa já mọ̀rùpá pèjúwe ni ọmọ yé yín òun ni iddi'a'u shay'in min ilmi Allahi azza wa jalla gbogbo ntí ọlọ́run lémi nìkan mọ̀ mà kọ́dà bí èsè kọ̀kọ̀ gbogbo ntí máa ń kílèmù kóhùn mà á ànábi ní ń bọ́ ọlọ́run du ìjẹ́ ọlọ́run ìbọ́ ọlọ́run du ìjẹ́ ọlọ́run iyọ̀ ọ̀yàn kò nu ìsìlámù ni òní ọjà má pèjúwe wá kọ́ba yé e gbogbo ẹni ó sì rì sí bẹ́ẹ̀ ọlọ́nkọ́ máa sá sànù yín kọ́ sànù àwa náà ńbẹ́nu lànà àá ṣe súfí àá gbọ́wọ́ súfí nítawà yìí náà ṣe rí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ wọ́n sọ fún ọ pé ó jòkó wájú ṣéwù rẹ wájú àfa rẹ ọmọ wa lérò pé ní ya'lamu jami'a ahwalika gbogbo òṣèṣì rẹ làfa mọ́ kàmá yára kàmá yára ashiya'a fi zujaja bí ìgbà tí ń wo nǹkan ní ògbò báyìí ìyàwó rẹ lé àfa mọ́ ń tẹ́ sọ lánàá oúnjẹ àfa mọ́ njẹ́ ṣe pé ẹ mọ́ farapamọ́ fáwọn àfa gbogbo ẹ̀ wọ́n mọ́ o bẹ́ẹ̀ bá lẹ farapamọ́ fún wọn gbogbo ẹ̀ wọ́n mọ́ gbogbo ẹni wọ́n bá lérò òru bẹ́ẹ̀ ànábì lọ́jáde kó nu Islam o ọlọ́run nìkan lọ́ba tó mọ bá a bá tilẹ̀kùn pé kí ni bẹ́ẹ̀ nu yàrá àwọn ọlọ́run nìkan ni àmọ́ pé àwa máa ń tí ẹ jẹsùn lánàá àwa máa ń tẹ́ ẹ àwa máa ń tẹ́ ibi ẹ lọ ibi ẹ ń bọ̀ nínú tọ́lọ̀ wọn faramọ́ inú tọ́lọ̀ ń fi jọ́ lọ́hùn òun ní máa pé mo mọ gbogbo ń jí ń lọ ẹlòmíì bá àìmọ̀ wọn ara ìkọjá àlà lóde wá sí pé bẹ́ẹ̀ ti mú máìkì lọ́wọ́ ni mo máa ń tẹ̀ ń rò ta ni ọ́ ẹ dákun ẹja mọ̀ ọba ara wa ẹ̀dá ni wá ẹnìkan lọ́dá wa òun lọ́hùn kìí sì sẹgbẹ́ wa gbogbo ń tẹ̀yìn ọba máa fi wá ṣe bí ìgbà tí ń bọ́ lọ́hùn du ìjẹ́ ọlọ́hùn ìmọ̀ ìjà ìsìlámù ni o ọlọ́mọdé islam ẹ̀mí àti wọ́n já o. nínú tí yìí máa já islam bálùwà láti lè já ọlọ́mọdé islam wọ́n já òun làwọn àfáà pè ní kófòrò ẹ̀rọ kófòrò ẹ̀rọ wọ́n làwọn kan bẹ́ẹ̀ wọ́n máa ma deliberately ni wọ́n di etí wọn wọ́n fẹ́ gbọ́rọ̀ lọ́hùn dépò wọ́n di ẹ̀mọ̀nà. E ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀ràn tó ń dá bí mo ti wí àwọn èyí tí ò tí ò kọ́ mọ̀ yìí là á máa sọ. ọlọ́run láwọn kan wúwa bí àwọn kèfèrí tóun sọ̀rọ̀ wọn náà Al-Qur'an al-Karim nínú Suratu Nuh. olúwa bá níbà nẹ́bí ọlọ́run bá dé tí ń bá ń ṣe wáàsí fún wọn kí ni wọ́n ṣe wọn àwa fi ọwọ́ wọn di tí wastaghshaw thiyabahum wọ́n tún wá wá aṣọ tí wọ́n dàgbére àti tí wọ́n gbé àfẹ́ gbọ́ni àwọn wo ìgbé wọn ń ṣe bẹ́ẹ̀ wọn làwọn kèfèrí ìjọ ànábì Nuhu òun ní gbogbo ẹni tó bá wùwà bẹ́ẹ̀ wọ́n nínú tó lè já ìsìláàmù yẹn ni kò tó lè ṣíùsì fún yàn láìkì yá mọ̀ pé àá nílùú tó gbé wọn ò ṣe wá àti tàwíìdù rí ni ìwọ ọgbọ́n pé kí nìkan jẹ́ síríkù ẹbọ ní bí àwọn ọgbọ́n gangan bọ́lọ̀ ń bá rí i pé wọ́n lọ deliberately lọ avoid àti gbọ́ okùn bá rẹ̀ wájú ọlọ́run o ẹ̀dàkùn ẹja máa ń tà ń ṣe o nínú ọ̀nà téèyàn fi lè já ìsìláàmù rẹ̀ òun ni kọ́ máa try láti avoid ibi tí ó ti gbọ́n tí ó wúlò fún bí ẹ̀sìn pàtàkì jùlọ ọ̀rọ̀ nípa tawhid ìmọ̀lọ́run lọ́kan tó jẹ́ pìlẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ nípa ṣíríkù ìpa nǹkan pọ̀ mọ́lọ́run tí máa já ìsìláàmù bí ìgbà tí sọ àti ìgbà àti sọ bá jálù àlá ẹ abẹ́lọ́run subhanahu wa ta'ala ẹ ògbélé ìta àmà tá à ń ṣe àtẹ̀yí tá àmà ọlọ́mọ́sá fọ̀ wá máa kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá kó wá fi ọ̀nà mọ̀ wá kó yà wá ya ṣaitan aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fọlùwọ́ba wa lẹ́ẹ̀kan sí àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ kó bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lànà ànábì náà tí ó fi dijọ́ àlìkìyàmà lùwà mọ́sá kàwa náà kúnnú wọn o àmín ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí ọ̀rọ̀ nípa ntí máa já ìsìláàmù sẹ́yìn ó wulẹ̀ máa wá rúkọ mùsùlùmí kí fún rẹ̀ ló sì ti yọrọ ẹ̀ kó nu ìsìláàmù ọlọ́nkọ́sọ wa ń bẹ̀ o òun ni mo wí fún alẹ́ kan ni gbogbo ń tà kàkálẹ̀ yìí ìwọ́tọ́ ọba ti kó sínú ẹ̀ rí kìí ṣe dandan ní kọ́ gbére lọ́ọ̀dẹ́ nìkan gbé wá wẹ̀ mí ìwọ náà wẹ̀rẹ̀ ìsìláàmù rọrùn ọgbọ́ sí yàrá rẹ̀ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah gbólóhùn tá a fi wọnú ìsìláàmù nu bẹ́ẹ̀ yẹn bá ṣe àwọn nǹkan wọ̀nyí ọyọ rẹ̀ kó nu ìsìláàmù àfikọ́ padà wọlé o ẹ̀rí náà àwọn tí yọ ni kó nu ìsìláàmù ọlọ́nkọ́ sọ wà ń bẹ̀. àṣírkù fil uluhiyya òun ni kéèyàn tiẹ̀ wá máa máa pọ́nbélé kọ́ máa jọ́sìn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí ń gbégún tí ń sìn tó ń jẹ làdá ní mọ́sálásí oríṣiríṣi lẹ́ẹ̀mọ gbọ́ lẹ́ẹ̀mọ rí pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá yìí gbogbo olóró tí ń tó ń jẹ bàbá àṣàlẹ̀ ẹ̀sìn gbogbo nǹkan wọ̀nyí gbogbo ẹni tí ń bá ń ṣe nǹkan míì tí ń ké pe nǹkan míì kọ́dà ẹni tí ń pe ṣéwù gbogbo ọjọ́ téèyàn bá ti bọ́rọ̀ rẹ̀ débi pé ìyá ṣéwù kíní kan wá gbà mí là nínú tí máa já ìsìláàmù ni o ọlọ́run nìkan ní ká ké pé ọlọ́run ló wọn ọgbà kọ́dẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pé yá Muhammad sallallahu alaihi wasallam àbí ọ̀tán ọlọ́run ọ̀yọ̀ǹda kí sòro dé bá wa ká máa fi ànábì sallallahu alaihi wasallam à ń bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀ ẹni tí ò tó ànábì kò sí wòlíì ọ̀hún ànábì làgbà wòlíì sallallahu alaihi wasallam ẹja kẹta kú gbogbo àfa gbogbo olùbẹ̀rù ọlọ́run gbogbo wòlíì bàbá jẹ́ mùsùlùmí o yóò tò lẹ́yìn ànábì ni sallallahu alaihi wasallam ẹ̀dá kan jọ ntọ́lọ́mbá wa ló wọn yọ̀ǹda fún ànẹ́bí kò ní yọ̀ǹda sọ́ra fún bí n bá bọ́ bá ń rìn gbèrègbèrègbè rẹ̀ ó tètè jìnnà o òun ni kéèyàn ní adìẹ ọkàn pé ọlọ́run ti yọ̀ǹda ẹ̀sìn fáwọn kan bọ́ bá wù wọn wọn ó kírun bó wù wọn wọn mọ̀ kí àyè wá gbà wọn náà fọ́nà wọn máa sọ fáwọn tí ń tẹ̀lé wọn náà gbé agbọ̀n ọ̀run tòní kọ́dà wọn bẹ̀lú mi wọn ọ̀sẹ̀ kan ẹ ọlọ́mọdé ẹ̀dọ́rùn mọ́tọ́ ọlọ́mọdé gbogbo aládọ́rùn mọ́tọ́ ẹ dákọ̀ ẹja jìnà sí ránranrun lórí mímbàrí yìí mo ti sọ̀tà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ gbàgbé yìí ànábì ń dákú ń bomi ń fi omi fọ orí rẹ̀ ń fomi tútù pé kó wọn orírun kí kó wọn orírun kí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan wàá jòkó ní ọmọ tán ni wọn náà máa gbẹ̀sán àwọn bàbá kọ́dà àwọn èké wọn níbi ọlọ́run gbà fún wọn dé ṣètọ́ ni lọ́gbà fún ọlọ́run kọ́ o gbogbo ẹni tí ọba kéwọn ṣe mùsùlùmí anabuwa muhammad sallallahu alaihi wa sallam bọ́lá wọn bá bun ẹnìkan ní irun jẹ́ ọ̀yọ̀ǹda anabi ni ọ̀yọ̀ǹda fún anabi wa ń to the point of death anabi fẹ́ kú sallallahu alaihi wa sallam anabi ń dákun tó ń jí ń pé ọyá ọyá irun yá wọ́n gún Umar ibn al-Khattab ní nǹkan aṣọ lórí mímbàrí yìí náà àwọn ọ̀gá wa nù gbogbo ẹni tí ń bá wí nǹkan mi ò kúrọ́ ni ẹni tí ń bá wí nǹkan mi yàtọ̀ fún èyí tí Muhammad wí tí ń wí nǹkan mi yàtọ̀ fún èyí tí Umar wí òkúrọ́ ni bọ́ba pé nínú ìsìláàmù ni àwọn ọ̀sọ́nú ẹ̀sìn mi o bí wọ́n bá kílèmù ẹ̀sìn mi kó kílèmù rẹ̀ àmọ́ lójú ọ̀nà ta nẹ́bì sallallahu alaihi wasallam ẹnìkan gbọ́dọ̀ gbé kọjá bí ọlọ́run gbé gbà torí náà ẹ dákun inú àṣàkáṣà òun ní ah, gbà ìjọlọ ń gbà fáwọn bàbá dé kọ́dà lọ́sàn àwẹ̀ báyìí àwọn ọmọ ẹgbẹ́ gúgúrú ah, kọ́dà obìnrin olóbìnrin wọ́n máa ń mú ọ̀dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ní mú obìnrin rẹ̀ lọ́dọ̀ àfa àgbé tí wọ́n bá ń fa sí kó ṣe zìnà inna lillahi wa inna ilayhi raji'un èsì ti ṣètọ́ ní rágbàbọ̀lá káyọ̀ ọmọ ànábì ádámà báyìí ọlọ́run ó pè nǹkan lé wọnú alukurani yóò wá gbẹ̀yìn yóò sọ fẹ́ni kan pé wọ́n máa ṣe ọlọ́run èso ọba bẹ́ẹ̀ ọlọ́run ọ̀yọ̀ǹda àrùn fẹ́ni ó fẹ́ràn jù anabuwa muhammad sallallahu alayhi wa sallam yóò wá pẹ́ nìkan sí kọ̀rọ̀ pé bí wọ́n bá fẹ́ kírun mọ́ má kírun mọ́ wàláì ṣètọ́ ni òun ni inú àwọn àgbàfà tí wọ́n jó ń súnfì náà sheikh abdul qadir jilani rahimahullah àgbàfà ni inú sheikh abdul qadir onímọ̀ ni wọ́n lẹ́nìkan yọ orí ìmọ̀lẹ̀ kanjọ́ kan ní wọ́n á sọ fún un pé wọ́n abdul qadir níbi tó sin lọ́n dé yìí òun ọlọ́run lòun bọ̀ sọ̀rọ̀ yìí bọ́ bá wù ọ́ òkírun bọ́ bá sì fẹ́ má kírun máa ti gbà fún ọ o ti dé bẹ́ẹ̀ ọ̀kọ́lọ̀ sheikh abdul qadir ẹ̀fẹ́ ya aduwallah sheikh abdul qadir ní pẹ́nu ẹ máa wọ́ ọ̀tọ́ ọlọ́run èmi ní abdul qadir lọ́mọ tàn ọlọ́wọ́ yọ̀ǹda àrùn fà nẹ́bí kọ̀ yọ̀ǹda ẹ̀sìn fábù bákírí kọ̀ yọ̀ǹda fún ọmọrù èmi ní ọwà yọ̀ǹda fún àwọn tọ́kọ̀ biography rẹ̀ ní wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ nítọ́ dàbí ìmọ́lẹ̀ yìí ọba dàbí ìgbà téèyàn bu atẹ́gùn sí dàngó tó di èéfí ìwọ̀n gbọ́hùn mi láti èèyàn báyìí náà àwọn tí ń jẹ́ lẹ́sìn ọlọ́run jẹ́ tí mo ti sọnù àmọ́ nítorí pé wọ́n ní mà ló fi bọ́ lọ́wọ́ mi òun làwọn àlùfáà fi kìlọ̀ pé ìmá fi àìmọ̀kan sẹ̀sìn àdánwò tí ń bẹ ń bẹ òkéré gbogbo ọjọ́ tí ṣètọ́ọ̀nì máa sásá bẹ́ẹ̀ pé èèyàn ń sin lọ́hùn yọ wàá tàn ọ́ àgbẹ̀ ẹ̀yẹn náà fi làdé yìí ẹ dákun bí ìbá sẹ́tàn kí ṣètọ́ọ̀nì ó gbé sí àwọn kan pé ẹ tilẹ̀kùn mọ́rí ẹ máa tọ́ ẹ máa yàgbẹ́nu ilé fógójì ọjọ́ ẹ má kí jàmá ẹ má kí júmọ́ inna lillahi wa inna ilayhi raji'un kí là ń ṣe àṣàdúrà wọ́n ń ṣe káríwá níbi ó burú dé ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀wọ́ káríwá nítorí orí ara wọn o wọn ọ̀wọ́ káríwá nítorí ọmọ wọn o wọn ọ̀wọ́ káríwá nítorí bẹ́ẹ̀ nìkan fẹ́ jẹ gómìnà ìwọ̀ káríwá nítorí bẹ́ẹ̀ nìkan wá mínísítà òfin àdìbò ní jíìpù ọ̀tán ni wọ́n bá yí àtọ̀run rẹ jẹ́ gbogbo tí ó láyẹ̀ ń bí ránran báyìí òun ni kéèyàn tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam njọ wọn bá ti gbé nǹkan kan wá ọwọ àti ànábì bíi dígí tó fi yẹ̀ wò pé njọ lànábì dánrú eléyìí wò àwọn ọ̀gá wa nú ẹ̀sìn njọ wọn dánrú eléyìí wò bọ bá ti rí i pé wọn dán wò dákun jìnnà sí ẹ̀san ní bẹńbẹ ọlọmọdé mi rẹ ọgbẹta o ẹ dákun ọjọ́ ti lọ àmì lọ mọ èyí tó bá kọ ẹja wádìí ìsìláàmù máa já o ọlọmọdé ìsìláàmù mi àti wọ o ọlọmọdé wa náà fọwọ́ ara wa já ẹ̀rí nù kásọ̀ kan sí i. inú tọ́lọ̀ ní òun ọ̀gbà ó sì lè já ìsìláàmù yàn zalika bi annahum karihu ma nazzala Allah fa ahbata a'mala ọlọ́run láwọn kan bẹ kí lòun torí ẹ̀ bá wọn jẹ́ sí irú wípé la in ashrakta la yahbatanna 'amalu ọlọ́run ní tó torí ẹ̀ bá sí àwọn kan jẹ́ ni pé karihu wọ́n kórìíra òfin ọlọ́run kọ́dà bọ́ọ̀ bá ṣe ń wíwí fúwí pé bó ní ìsìláàmù náà ṣe wá pé ká ṣe báyìí bó lọ́lọ́run náà dẹ̀ ṣe wá pé kéèyàn ọmọ gbàwẹ̀ kéèyàn dẹ̀ máa fi dé parẹ́ bó lọ́lọ́run náà dẹ̀ ṣe sọ pé kóbìnrin ọmọ wa wọ aṣọ gẹ̀rẹ̀gẹ̀ kọ́dà bọ́ọ̀ bá padà wọ̀ ọ́ ọ̀n já ìsìláàmù rẹ o ọlọ́run láwọn kan bẹ́ẹ̀ ń ta torí ẹ̀ bá ṣe wọn jẹ́ òun ni pé wọ́n kórìíra lọ́kàn wọn nítorí ọlọ́run ṣe lófin níbí yìí èé pe àrọ́wà ní pàtàkì táwọn obìnrin unfortunately public address wa ó ṣe bákan lónìí àmì ẹ̀dákan ẹni wọ́n bá gbọ́nú àwọn ọkọ wọn tó wà ń bí iná ẹ̀jíṣẹ́ fún wọn ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ má jẹ́ ṣe ìtọ́ni ti bí ìwọlé sí yín lá o látàrí ọkọ yín fẹ́ fẹ́ méjì ó mẹ́ta ó fẹ́ fẹ́ mẹ́rin ń bẹnu àlùkùránì o gbogbo obìnrin tó bá dúró lórí pé láyé níbi ìkọ́ àbí tí ń wá gbogbo ọ̀nà gbé agbó ní islam náà tẹ̀sí lé aláorú ẹ̀ ó léwu ó léwu gbogbo ntọ́lọ́n bá lóun gbà kò gbọ́dọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí pọ̀ lóun ti gbà gbogbo ntọ́ bá lóun ọ̀gbà kò tọ́ sí mùsùlùmí kan lẹ́nu kó pé ó gbọ́dọ̀ gbà kìí ṣe dandan kéèyàn fẹ́ ìyàwó méjì ọlọ́run ọ̀pá ń dandan kẹ́nìkan fẹ́ mẹ́ta kò sì gbé dandan àfi bẹ́yàn bá fẹ́ ìyàwó mẹ́rin àmọ́ kò sí léèwọ̀ ó sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni ọba lágbára ẹ̀ ìmọ̀ wa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tí ó máa jáde lẹ́nu obìnrin mùsùlùmí míì náà àwọn onígẹ́ndà àjẹ́ndà mẹ́jẹ̀ wọn kó bọ́ látàyé ń bì yìí mọ̀pálì kìyà máa ń bẹ tó ti ṣòro gbogbo nítorí ọba fẹnu rẹ sọ àti tó ọba fọwọ́ rẹ kọ amúlẹ̀ ìwà lápèjúwe kórí bẹ́ẹ̀ fún gbogbo àpèjúwe míì náà gbogbo níta bá mọ̀ fọlọ́run ilé yìí wọ́n wí fún ọ pé ọlọ́run lẹ́yìn ọmọ gbàrìbá owó interest ní àláyé táwà ilé yìí ò ní gba interest ẹ ọlọ́mọdé ọ̀sán bámọ̀ o gbogbo òfin ọlọ́run ọ̀rọ̀ pé kò tẹ́mi lọ́rùn ọ̀gbọ́dọ̀ jáde lẹ́nu mùsùlùmí o ọlágbára rẹ̀ ọlágbára rẹ̀ ọlọ́run lè forí jìn ọ́ àmọ́ kọ́ máa wá sọ̀rọ̀ pé kò tẹ́mi lọ́rùn èyí máa já ìsìlámù o ọlọ́run kọ́ mọ́sà sọ wá ń bẹ̀ ọlọ́run kọ́ sàmànà wá o ọlọ́run tó ti ṣe wá mùsùlùmí ń tá a sọ ibi tá a lọ ohun tá a ṣe tí ó já ìsìláàmù wa bí gbàtà lù wà lájá ọlọmọsà sọ wa ń bẹ gbogbo ẹni tiẹ̀ ti wá já dákun padà lọ so o ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ọmọ wa tún débẹ̀ mọ́ má tún rìn nà kí ìrìn kùnrin mọ́ má sọ̀rọ̀ kọ̀rọ̀ mọ́ ọlọ́nkọ́ mọ́sà sàmánì ní àtẹ̀yìn kọ́sọ́ wa kọ́sọ́ ìmánì wa àtàwọn àti gbogbo mọ̀lẹ́bí wa allahumma ansur man nasara hadha din. واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم اغفر لموتانا وموتى المسلمين واشف مرضانا ومرضى المسلمين اللهم اغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك بعد ما ترى بان جمع جمع جنانوني أترى فوا أترى فوا تنواتي نواتي لو أولو وبانبا تاسي كو تنواتو أتن ترى ọlọ́run kọ́ mẹ́sà gba ìfẹ́ wa fún gbogbo àwọn tó lọ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí bẹ̀rẹ̀ látòrí ọmọ wa ọ̀yẹ́bà ó kọ́ dáadáa ọmọ dáadáa ó sì wà dáadáa náà gbogbo ẹni ọjẹ́rìí bẹ́ẹ̀ ọlọ́mọ́sà gba ẹ̀rí náà kọ́mọ́sà fi kẹ́ kọ́mọ́sà fi jẹ́ ọmọ tó wá fi sáyé ọlọ́mọ́sà bá wa wọ ọmọ náà ọlọ́nkọ́ dọmọ náà lágbà kọ́rọ̀ àwọn òbí rẹ̀ lójú kọ́rọ̀ kọ́ rẹ̀ lójú kọ́rọ̀ gbogbo wa náà lójú ọlọ́nkọ́ wa bá wa sẹ́rù ẹ̀ mà láìpẹ́ yìí náà àwọn bàbá wa sẹ́ríkẹ́ mẹ́làmí ní gbogbo ìlú Ìlọrin nínú àwọn tó gbìyànjú púpọ̀ láti ń tó lé lógójì ọdún àfẹ́ni tí ọba ní nǹkan kan tí ń ṣe lọ́nà ìsìláàmù ni òní mọ̀gbẹ́ nìkan jẹ́ bàbá oríire bàbá náà ọlọ́run lásìkò tí wọn náà tó gbogbo dáadáa táwọn náà gbáyé ṣe ọlọ́mọṣà àbáwá fi tẹ́ wọn gbogbo kùdìẹ̀kùdìẹ̀ wọn ọlọ́mọṣà àbáwá yáàfin wọn kò sí ẹni tí ọmọ rìn tó ní orí òní mí gẹ́gẹ́ bí ọmọ nìyàn ọlọ́mọṣà àbáwá yáàfin wọn. àfẹlẹ́yìn náà àfi bẹ́ẹ̀ lọ́n fọ́ rẹ̀ wọn táwọn náà tí kèpẹ́kè tó sùkán síra wọn náà bàbá wa lè mú mímínà kankan náà làwọn bàbá méjèèjì àtọ̀sán tí wọ́n àtòrú tí wọ́n àwọn ò bùkátà míì ju pé bó ni Islam ó ṣe tó gbòòrò bó ni yóò ṣe ní jẹ mùsùlùmí táwọn gbogbo gbèsè ayé wọn lọ́sàn-án lóru wọn tí wọ́n ṣe nu ọlọ́mọta tẹ wọn o àti gbogbo àwọn tó kù bẹ́ẹ̀ náà ọlọ́nkọjá wa ní òsín lọ́wọ́ ọba pẹ́ Allahumma salli wa sallim wa barik ala وصحبه أجمعين الله أكبر

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله جزاء أحوى فنقرئك فلا تنسى إلا ما شاء الله يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف

حمده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 حتى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سر مرفوع وأكواب موضوع ونمارق مسكوكة وزرابي مسكوكة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده والسلام عليكم ورحمة الله